يومئذ الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulilah thumma salatu wa salam ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tí ó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ìdí òbí tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́ ọmọ bá ní gbélé ẹ̀kọ́ náà ga gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú àwọn òbí àti àwọn mùsùlùmí míì náà ọlọ́run bá ní sàlékún arísìkì fún wọn a tún ti dé ní òru òní láti máa mú ọ̀kan ọ̀jọ̀kan ètò wá a bẹ̀rẹ̀ pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa Ridho Abdulkabir tí yóò kà fún wa bismillah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ya ayyuhal muzammil qumil layla illa qalila nisfahu aw inqus minhu qalila aw zid alayhi wa rattilil qur'ana inna sanulki alayka qawlan sakila. ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àti ọmọ ẹnìkọ̀ọ̀kan wa a gbọ́ kíkà láti inú hadith láti ẹnu zainab miftahuddin bismillah. عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان إذا أفطر قال ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله رواه Abu Dawud Translation Abdullah ibn Umar may Allah be pleased with him narrated that Allah's messenger peace be upon him usually says this supplication while breaking the fast ذهب الظمأ وابتلت الأروق وثبت الأجر إن شاء الله Translated by Abu Dawud Lessons from the Hadith One, The hadith teaches supplication of breaking the fast. Two, Muslims should learn this prophetic prayer by heart and say it while breaking the fast. Three, Prayers of a fasting Muslim are answered by Allah. Four, The religion of Islam is full of supplications and ethics. Ọlọ́run bá ní fún ọmọ náà ní àlùbáríkà àti ọmọ ẹnìkọ̀ọ̀kan wa náà. Àmín. Ní òní pẹ̀lú bí a ṣe ń ṣàlàyé lọ lánàá nípa pé tá a bá fẹ́ sínú àdúrà tí a máa ń ṣe a jọ wá wí pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ wa náà tí a jọ wà ní ilé ìgbohùn sí afẹ́fẹ́ yìí kó fi jásí pẹ́yìn tẹ́ ẹ wà nílé àdúrà ilé yín náà mọ̀ ṣe nígbà tẹ́ ẹ bá fẹ́ sínú tẹ́ ẹ bá tún ti wá ṣe tán àwọn nǹkan míì tẹ́ ẹ bá fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run nínú oore ayé àbò oore ọ̀run ẹ tún lè tọrọ rẹ̀ torí para àsìkò gbígbà àdúrà tó wà Ramadan ọ̀kan nínú ẹ̀ náà nígbà tí a bá fẹ́ sínú ẹ jẹ́ ká jọ wí àdúrà yìí záhàbà zọ́mọ ù. záhàbà zọ́mọ ù. záhàbà zọ́mọ ù. záhàbà zọ́mọ ù. wàbítà láti lọ́ọ̀rù kọ̀. wàbítà láti lọ́ọ̀rù kọ̀. wàbítà láti lọ́ọ̀rù kọ̀. wàbítà láti lọ́ọ̀rù kọ̀. wàsábàtà àjẹrù. wàsábàtà àjẹrù. insha allahu. insha allahu. àdúrà tí a máa ṣe tí a bá fẹ́ sínú nìyẹn ní òru òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a fẹ́ gbéyẹ̀wò díẹ̀ nínú àwọn ìjọsìn olówó iyebíye tí wọ́n fẹ́ ká mójútó nínú oṣù rọ̀mọ̀dọ́nà eléyìí tọ́já sí pé àwọn ìjọsìn yìí náà tẹ́lẹ̀ níjọ́ tí ò sáàwẹ̀ àwọn ìjọsìn yìí ń bẹ ṣùgbọ́n wọ́n fẹ́ ká lékún nínú rọ̀mọ̀dọ́nà alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun gangan ni ká gba ààwẹ̀ tá a ti ṣàlàyé kọjá pé ọ̀ranyàn ni torí pọ́lọ́run ọba fúnra ẹ̀ gangan sọ fún wa pé wà á ń tà súnmọ́ khairun lakum kẹ́ ẹ gbà wẹ̀ kẹ́ ẹ mọ́jọ̀ sáhùn gangan ni tó lóore fún yín ibẹ̀ lóore ayé àtòrí ọ̀run ibẹ̀ ló wà yóò jẹ́ kẹ́ ẹ lálàáfíà yóò jẹ́ kẹ́ ẹ rí ìyọ́nú ọlọ́run yóò jẹ́ kẹ́ ẹ jẹ́ ọ̀rẹ́ ọlọ́run yóò jẹ́ kí àlìjàn náà dájú fún yín yóò sì jẹ́ káwọn ẹ̀ṣẹ̀ yín kọ́ lọ́wọ́n máa parẹ́ eléyìí jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú iṣẹ́ olóore tí wọ́n fẹ́ ká mójútó nínú Ramadan iṣẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fẹ́ ká mójútó òun náà ni kíka alukur'an ṣe é ráwọn iṣẹ́ rẹ̀ yìí tá a fẹ́ máa sọ yìí gangan téèyàn bá lè ronú sí ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run sọ láti inú sọ́rọ́tùlì bákọ́rà láti verse one eighty three yẹn lọ sí bí wọ́n one eighty nine ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ rẹ̀ yẹn ọlọ́run gangan dá akọ rẹ̀ ọ wá ń gbé wá tó fi já sí pé téèyàn bá ronú sí èèyàn wà gbọ́yé nípa alukur'an ọlọ́run bá ń sọ nínú àwọn àyà suratul Baqara yẹn pé ṣáàrù rọmọdọ́nà lẹ́dí unzila fi alukur'an àṣẹnú rọmọdọ́nù yìí gangan la sọ alukur'ani kalẹ̀ ìyẹn ló fà á tá a ṣe gbọ́dọ̀ gbìyànjú ká mójútó ìmọ̀ ka alukur'an nínú hadith eléyìí tí mamu Bukhari àti Muslim gbà wá ìyá wa Fatima ọlọ́run bá ní yọ́nú sí ó ń sọ nípa anabi sallallahu alayhi wa sallam nípa pé Jibrilu gangan wa máa ń kọ́ anabi ní kúránì lọ́dọọdún lẹ́ẹ̀kan tó bá ti dinú rọmọdọ́nù ṣùgbọ́n nígbà tó di ọdún tànàbí ó kú ò láyé ẹ̀ẹ̀mejì ni jìbìrìlù gangan wá ṣe kíni o òun lọ́ wá sẹ́rí kùránì bànàbí tó sì ń kọ́ jama tó bá rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ ká máa ka kùránì ní ọ̀pọ̀lọpọ̀ ìyẹn ló fà tọ́já sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni re nínú àwọn àáfàá tí wọ́n ti lọ tí Ramadan bá ti dé wọ́n á pa gbogbo nǹkan yòókù tì kódà ilé kéwú wọ́n pa tì wọ́n gbọ́lùdé wọ́n wà á mọ́ mójútó ìmọ̀ ka alukurani nìkan fahadà alimami malik bono anas rahimahullahu ta'ala ìdàdàkọ̀lá ramadan wọ́n ní mamu maliki tí ramadan náà bá ti lè wọlé yẹfiru minna la hadith yóò wà á kúrò níbi hadith ìpè ẹ̀yin akẹ́kọ̀ọ́ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe màpá àfa aládìsí tá máa ń ṣàlàyé hadith ni tó ẹja ara kú ò báyìí o wàmújà àlàsá ti alẹ́ ilm yóò tún kúrò níbi tó ní í ṣe pẹ̀lú àwọn ìjókòó mọ̀ wàyákúbálù aláàtìlá wátìlù quran minal musaf yóò wà dojúkọ mímọ́ ka kùránì gangan látinú musaf ibi tí wọ́n kọ́ sí eléyìí ò túmọ̀ sí pé èèwọ̀ ló jẹ́ kọjá sí pé àwọn ìjókòó mọ̀ yóò mọ̀ lọ nínú ààwẹ̀ ramadan ṣùgbọ́n tó fẹ́ ká rí dìmú ńbẹ̀ ni pé ọ̀gá aṣẹ́ tó ká gbajúmọ̀ jù nínú ramadan òun ni mímọ́ ka alukur'an jẹ́mọ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ wá jẹ́ àwo díẹ̀ nínú báwọn aṣíwájú rere fún wa bí wọ́n ṣe máa ń ka alukur'an àáfàá ni ẹ máa wò ìmáàmù ṣàfihì rahimahullah nínú ọ̀rọ̀ tí wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀ ọ̀kan nínú ẹ̀ ni wípé ìmáàmù ṣàfihì máa ń parí kùránì ọgbọ̀n nínú ramadan kùránì tààtì ní máa ń parí nínú ramadan nínú ọ̀rọ̀ míì wọ́n ní kùránì sixteen kùránì ọgọ́ta òun ni ìmáàmù ṣàfihì ọlọ́run kó bá ní yọ́nú sí wọn òun ni wọ́n máa ń parí nínú Ramadan èèyàn ọmọ wa rò pé bó ó rọrùn alákọ̀ọ́kọ́ ìmáàmù Shafi'i rahimahullah ọmọ ọdún méje òun ni wọ́n wà tí wọ́n ti alukuran sórí téèyàn bá sì jẹun tí kùránì ti wà lọ́pọlọ rẹ̀ tó ti wà nínú ẹran àti ẹ̀jẹ̀ ara rẹ̀ gbogbo ara rẹ̀ gangan ti di Quran yóò rọrùn fún un láti jásí wípé yóò kà pẹ̀lú rọrùn bákan náà alimami al-Bukhari Muhammad bin Ismail rahimahullah wọn ni mamu Bukhari náà wọ́n ní kùránì wọn tí wọ́n máa ń kà nínú Ramadan wọ́n náà máa ń parí kùránì ẹyọ kan ní ọ̀sán nínú Ramadan wàyẹ̀kú mubada tàràwí kula salasi láyàlì wọ́n ní kùránì ẹyọ kan wọ́n ò fi wá parí ìrun tàràwí tá a máa ń kí yẹn láàrin ijọ́ mẹ́ta wọ́n ò fi kùránì kan ké tàràwí lóru mẹ́ta ó túmọ̀ sí pé kùránì mẹ́wàá ni wọ́n parí látara ìrun òru nìkan wọ́n ó sì ka kùránì ẹyọ kan lọ́sàn-án jojúmọ́ tá a bá rò pọ̀ kùránì fọ́ọ̀tì ni Imam Bukhari òun náà máa ń parí nu Ramadan àwọn ọ̀rọ̀ míì tán wá tọ́ yàtọ̀ sí eléyìí ṣùgbọ́n èyí tó rinlẹ̀ jù nìyẹn ọlọ́run bá ní kẹ́ gbogbo àwọn àáfàá yìí bákan náà àáfàá wa làásọ̀dù bùnú Yazid wọn làáfàá máa ń parí kùránì kan láàrin ijọ́ méjì tó túmọ̀ sí pé kùránì mẹ́ẹ̀ẹ́dógún làwọn máa ń kà nínú Ramadan àwọn míì náà tún pọ̀ lọ bẹ́ẹ̀ nínú àwọn aṣíwájú yìí fún wa gẹ́gẹ́ bí àáfàá wa Saidu bùnú Jubair kùránì mẹ́ẹ̀ẹ́dógún làwọn náà máa ń parí nínú Ramadan àtàwọn míì àtàwọn míì nínú àwọn onímọ̀ jama táwọn ọba lè parí sixty tá a lè parí forty tá a lè parí thirty fifteen bó bá ṣe mẹ́wàá nìwọ náà lè parí tọ́ọ̀mù kakura nìkan láàrin ijọ́ mẹ́ta ọ̀dà abẹ́ bó ṣe mẹ́fà nìwọ náà lè parí bó ṣe márùn ló lè parí bó ṣe mẹ́ta ló lè parí má fi rọ̀mọ̀dán náà rẹ sọ̀lẹ̀ rọ̀mọ̀dán ni èso sùtá máa wá sùn téèyàn máa wá ṣe bí ọ̀lẹ àwẹ̀ ń gbò ní ọ̀wà máa sùn káàkiri ní ọmọ wá ṣe bí ọ̀lẹ rọ̀mọ̀dán náà sọ̀yàn dọ̀lẹ̀ kò sọ̀yàn di ẹni tí ọ̀wà jẹ́ wípé kò ní lè ṣe nǹkan kan mọ́ àwọn ẹni ọlọ́run tán ti lọ là ń sọ̀rọ̀ wọn yìí ọ̀rọ̀ kan wà ń bẹ tó yẹ ká sáré yanjú òun náà ní nípa àdìsí ànábì wa sallallahu alayhi wa sallam tànàbí ń sọ fún wa pé ẹ ń bá ka Quran fún un tó kéré sí ìjọ mẹ́ta lámúyẹ̀ fúkọ́ ànábì ní òní gbọ́yé eléyìí fàtà ṣe fẹ́ rí àlàyé ètí àáfàá wa Ibn Rajab al tí wọ́n ṣe nínú tíra àwọn làtọ́ iful ma'arif tán fi ń ṣàlàyé pé kámọ̀ sí àdìsí ànábì yìí gbọ́yé ìtàdìsí yìí ń sọ ni wípé kọjá sí pé gbogbo ògbà lèèyàn ọmọ dúnímọ̀ ìmọ̀ parí kùránì fún tó kéré sí ìjọ mẹ́ta ṣùgbọ́n tó bá já sí pé àwọn àsìkò ọlọ́lá bóyá bíi irú àsìkò Ramadan àbáwọn àyè abiyì gẹ́gẹ́ bíi pé èèyàn wà nù ìlú Mọ́kà fẹ́ni tí ègbé nù ìlú Mọ́kà tó láǹfààní àti lọ sínú Kaaba tó bá jẹ́ pé ẹni ìbá lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà ní kò sí ní tó burú ń bẹ̀ gẹ́gẹ́ bá àfa wa ṣe sọ wọ́n ní wàyí náà mọ̀ wúrìdà náàyù ankiro atil Qur'an fi àkọlì mi ń ta aláàfin alálìmọ̀dá wa mọ̀ aláàdáàlìk bàbá ibn Rajab al wọ́n lè tí wọ́n kọ̀ fún wa náà ní kọjá pé nlè yẹn ọmọ ṣe lọ persistently ní ọmọ ṣe ní gbogbo ògbà wọ́n ní fàámà fìlà ọkọ́tìlì mọ̀fàdọ́là kàṣáàrì rọ̀mọ̀dọ́nì kùsùsọ́n àlàyálì lẹ́tì yútùlábù fíyà láìlátùlẹ̀ kọ́dẹ̀rì wọ́n tó bá jẹ́ pé bí àwọn àsìkò ọlọ́lá bíi inú oṣù rọ̀mọ̀dọ́n pàápàá jùlọ òru mẹ́wàá tọ́kàn ìtààmú láìlátùlẹ̀ kọ́dẹ̀rì àwòfílà àmọ́ kínílẹ̀ mọ̀fàdọ́là àbáwọn ààyè tó jẹ́ ààyè abẹ́yìn gẹ́gẹ́ bí inú ìlú mọ́kà fẹ́ntọ́ bá wọbẹ̀ mingeri ali àti èdè ṣe ara mọ́kà tó fẹ́ jẹ ọlá pé òun wà nínú ilé ọlọ́run wọ́n ní fayusta abul iktharu fi a mintilawatil quran iktinamali zaman walmakan wọ́n ní afẹ́kírú ẹni ó ka kùránì lọ́pọ̀lọpọ̀ láti bá a lè jàǹfààní àsìkò àti ààyè eléyìí tí ó dé wọ́n ní irun táwọn sọ yìí náà ni mamu ahmadu bin ambali sọ irú ẹni àfàwà ishaq bin rawai àtàwọn mìíràn àwọn onímọ̀ tí wọ́n ti lọ alimoyim téèyàn bá rò péjọ mẹ́ta náà ni yóò parí kùránì mẹ́wàá nínú Ramadan ní tá a fẹ́ lò ń bẹ̀ ni pé ká ka kùránì lọ́pọ̀lọpọ̀ ká dẹ̀ máa ronú sí i kó lè já sí pé yóò ṣe wá ní àǹfààní eléyìí nìkan láà sọ ní òru òní pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run a máa ṣàlàyé lọ nípa àwọn iṣẹ́ olóore míì tó bá di òru ọ̀la ilé ẹ̀kọ́ mufiliun high school wọ́n ní ká bá wọn kéde fún gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ mùsùlùmí annual Ramadan lecture wá sí ẹlẹ́ẹ̀kan lọ́dún wa tá a máa ń ṣe yóò wáyé ní ọjọ́ Saturday June three two thousand and seventeen Saturday June three two thousand and seventeen ní aago mẹ́wàá àárọ̀ olùdánilẹ́kọ̀ọ́ wájú náà ni ustaasu Abdulrahman Muhammadul Awal tán dàrẹ́tọ̀ Ibn Taymiyyah Institute ní Ìbàdàn níbí àkórí ìbánisọ̀rọ̀ náà ni role of parents and Islamic schools in children of bringing and societal reformation ojúṣe àwọn òbí àti àwọn ilé ẹ̀kọ́ mùsùlùmí nínú àti rẹ ọmọ àti láti tún àwùjọ ṣe gbogbo yín pátá ni a pè a ó máa retí yín bákan náà ni ilé ẹ̀kọ́ olóṣù mẹ́fà fún àwọn àgbàlagbà yóò bẹ̀rẹ̀ nílé ẹ̀kọ́ yìí ní July three ọjọ́ Monday sí ọjọ́ Thursday ẹ̀mẹ́rin lọ́sẹ̀ ni ó fi máa wáyé ọmọ ọdún mẹ́wàá sókè òun làwọn tí ilé ẹ̀kọ́ náà wà fún bákan náà admission lọ́wọ́ nílé ẹ̀kọ́ yìí entrance exam alákọ̀ọ́kọ́ wáyé ní ọjọ́ Sátidé July one two thousand and seventeen àìbá àwa mọ̀ ẹ lè níbèrè ẹ̀sìn àbíkẹ́ ẹ fẹ́ ṣèwádìí nípa ilé ẹ̀kọ́ yìí ẹ lè pàṣẹ sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight èmi lọ́mọ ìyá united islam rasheed hashim asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu.